ẹ bí mo ṣe ń rí tí mò ń lówó ẹlòmíà lòun náwó yàfùyàfù lójú àlá òun rí pé owó pọ̀ lọ òun lówó lọ́wọ́ òun ní ọrọ̀ lójú àlá ṣùgbọ́n lójú ayé òun jẹ gbèsè ni tí ajé ara wa tí wọ́n bá activate tí a bá ṣe orò òrìṣà yẹn gbogbo àwọn òrìṣà náà ni o tí ọba náà òun ní òòṣà kan òòṣà yìí ó fẹ́ kó gbé e. tí wọ́n bá ṣe orò òòṣà yẹn fún yàn ó possible kí ajé yẹn kó má ṣiṣẹ́ lára ni èèyàn kàn máa ní lára ni and the funniest part wá ni pé ó wá ṣeéṣe kó jẹ́ pé bóyá ẹni tó bá wá báyàn lájọṣepọ̀ bóyá bí ọkọ èèyàn tàbí boyfriend téèyàn ní ni wọ́n máa máa benefit kìíní yẹn mọ́dà nìyàn tó ní nítorí pé ajé yẹn gangan ẹ̀ activate ẹ̀ etí ajé dẹ̀ kò di etí ajé là ìdẹ́ bá bá òrìṣà sọ òun ló máa gbọ́. mo ṣèbá kọ́dá o mo ṣèbá ṣẹ̀dá ẹ mo ṣèbẹ Elédùmarè ọba tẹrẹ kárí ayé o mo ṣèbẹ olókun sẹni adé atọrí ẹni tí ò súnwọ̀n ṣe omi gbá omi gbú omi tí ò lápá tí ò lẹ́sẹ̀ tí ń gbọmọ ṣubú yakata olókun ò ní gbé wa ṣubú o mo ṣèbẹ ajé ògúngún níṣọ oníṣọ bòjì ajé tí ń nọmọnọyé ajé ò ní nà wá kò ní nà wá àní ságíàgíà nítorí ajé níwájú ajé ajé ara wo ò ní ṣí lọ ẹ láṣẹ Elédùmarè àníbáláyé fọwọ́ tì í ẹ and quickly mo kàn fẹ́ sáré ṣe short video yìí fún wa ẹ mojúbà ifá olókun àsọ̀rọ̀ dayọ̀ òdùdù tí dorí elémèrè kórè elémèrè má bàa ṣẹ́ fọ́ òdùdù tí dorí elémèrè kórè elémèrè má bàa bàjẹ́ ifá orí mi rèé o àyà mi rèé bá mi tún ṣe orí mi má jò ṣẹ́ fọ́ orí má jò bàjẹ́ o ẹ mojúbà gbogbo àwọn mọ̀lẹ̀ pátápátá lẹ́ẹ̀kan sí mo ṣe bá wa sọ̀rọ̀ mo ní mo fẹ́ sáré bá wa sọ̀rọ̀ yìí ní ráńpẹ́ this is a very short video eh, but mo fẹ́ kí a fi ara balẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ mi ká dẹ̀ rí ọ̀rọ̀ yẹn ká rí i múlò kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí I want to talk about um, àwọn ìrírí kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ̀lú mi tí mo wò pé I have to share it out um, I was opportune to um, let me say I did an interview lórí um, Facebook page kan alóore so when many saw this they were calling me oríṣiríṣi àwọn èèyàn ń pè mí àwọn fẹ́ ṣe consultation yèyé ń bo lẹ́wà ìlú wo lẹ́wà àwọn fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ báwo ni ẹ ṣe ń ṣe ajé nǹkan kan so oríṣiríṣi àwọn èèyàn ń pè mí and i'm trying láti dá àwọn èèyàn lóhùn then to our own best of um, agbára our capability ẹ eh, but kíní kan ló wá touch mind mi tó fẹ́ mú mi sọ ọ̀rọ̀ yìí jáde mo rí wípé majority of àwọn èèyàn tó ń pè mí bóyá nígbà tí wọ́n gbọ́ interview yẹn tán àwọn kan sọ wípé ah Eh, eh, in fact exactly similar experience tí mo sọ pé mo ní làwọn ní ṣùgbọ́n àwọn ò mọ báwọn ṣe máa sọ ṣe mọ̀ pé mo sọ tẹ́lẹ̀ pé àwọn kọ́kọ́ máa ṣẹlẹ̀ sí wa tó yẹ pé àwọn èèyàn máa rò pé àbẹ̀yàn wáyé sí tó yẹ pé kò ní ṣe é sọ síta pé à ìkọ́ báyìí ni ó ń ṣe mí ẹ̀ nílè báyàn sọ dó bí mo ṣe wá sọ tèmi síta yẹn náà ó lè push wọn láti wá sọ síta bó ṣe sọ fún mi ẹlòmíà ní òun sùn lójú àlá òun rí cowries ìyẹn ajé olókun àti owó owó àtijọ́ òun ni cowries àti shell sí eh, ocean shell wọn náà àwọn rí ẹlòmíín máa sọ pé òun rí tó pọ̀ rẹpẹtẹ ẹlòmíín á ní à òun rí pé wọ́n gbé gbá kan fóun báyìí ẹlòmíín á ní excuse me ẹlòmíín á ní òun rí gbá lórí omi tó ń flóòtì ṣé rí i nígbà tí mo padà máa ṣe consultation fún ọ̀pọ̀lọpọ̀ wọn mo rí wípé ó dàbí ìgbà pé ajé olókun fúnra ara ẹ̀ ó lọ ti àwọn èèyàn yẹn wá bá mi èmi máa ń ṣe prayer kan every time mo máa ń sọ nídìí ajé pé ajé gbogbo àwọn ọmọ ẹ tó bá wà ní gbogbo bí kíbi tán bá wà tán bá ti lè máa gbọ́ ohùn mi jẹ́ kó máa pè mí mo fẹ́ kí ajé lò mí kí olókun lò mí láti bá wa tracy àwọn roots wa òun ni èmi máa ń gbà ní àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà so ọgbọ́n tó bá ti wá pè mí wá ní àwọn orí ajé ẹnìkan ó pè mí ó ní òun lálàá òun rí pé nìyẹn ó ní owó ẹyọ ní gbogbo ara ó ló wá tẹ̀lé òun lẹ́yìn wá ní àtàníwọ́ ó ló wá sọ pé òun ajé ni òun tẹ̀lé ẹ lọ lé ayé ni àwa rí i pé ńgbà tẹ́ni yẹn bá wá délé ayé kò rí ajé yẹn lò ẹ jẹ́ kí n fi kíní kan yé wa léni yìí ṣe rí pé mo jẹ́ ọmọ alájẹ́ mo rí cowries lójú oorun mo rí shells lójú oorun ó lè indicate pé truly you are entitled láti ní ajé àbí kó máa fi àpẹẹrẹ kó máa aláyẹn lè máa pòwe fún yín pé ọmọ alájẹ́ ni yín ṣùgbọ́n ṣe rí ajé tó bá wà lára wa tí wọ́n bá activate ẹ̀ tí wọ́n ṣe ọrọ̀ ajé yẹn ó possible dáadáa kí ajé yẹn kó má ṣiṣẹ́ bí a ṣe lérò ẹ kọ́kọ́ lọ dìyẹn mú wípé àmúdẹ̀ wa ń lọ́la lójú àlá bí mo ṣe ń rí tí mò ń lówó ẹlòmíà náà òun náwó yàfùnyàfùn lójú àlá òun rí pé owó pọ̀ lọ òun òun òun òun lówó lọ́wọ́ òun ní ọrọ̀ lójú àlá ṣùgbọ́n lójú ayé òun jẹ gbèsè ni tí ajé ara wa tí wọ́n bá activate tí a bá ṣe orò òrìṣà yẹn gbogbo àwọn òrìṣà náà ni o tí ọba náà òun ní òòṣà kan òòṣà yìí ó fẹ́ kó gbìyẹ e. tí wọ́n bá ṣe orò òòṣà yẹn fún yàn ó possible kí ajé yẹn kó má ṣiṣẹ́ lára yín èèyàn kàn máa ní lára yín and the funniest part wá ni pé ó wá ṣeéṣe kó jẹ́ pé bóyá ẹni tó bá wá báyàn lájọṣepọ̀ bóyá bí ọkọ èèyàn tàbí boyfriend téèyàn ní ni wọ́n máa máa benefit kìíní yẹn mọ́dà nìyàn tó ní nítorí pé ajé yẹn gangan ẹ̀ activate ẹ̀ etí ajé dẹ̀ kò di etí ajé là ìdẹ́ bá bá òrìṣà sọ òun ló máa gbọ́ so tí ajé ò bá wà activated lára mo fẹ́ kẹ́ lọ mọ̀ pé kò lè kò lè kò lè kò lè kò lè ṣiṣẹ́ bí ẹ ṣe lérò pé ó máa ṣiṣẹ́ lọ́tọ̀ àṣírí lè máa bò ó ẹ máa rí àpẹẹrẹ pé àwọn alájẹ ni ṣùgbọ́n kò ní búùmù tó bí ẹ ṣe imagine ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ mo tún wá discover pé àwọn set of people kan tún wá ń complain pé ah, ẹ wọ́n ṣáájé fáwọn àwọn òrojú tu ẹ̀ àwọn kan gbé sílẹ̀ ní kàkà kó dé lára eré àgbọn ó le koko sí i àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ni pé tá a bá fẹ́ ṣe ajé ẹ jẹ́ ká máa mọ ibi tí a ti máa ṣe ajé wa ó wà very very important gẹ́gẹ́ bí ọmọ olókun special feature wà lára àwa tá a jẹ́ ọmọ olókun a ní strong instinct tó jẹ́ pé tẹ bá fẹ́ ṣe nǹkan instinct yẹn á máa kìlọ̀ fún yín àbá máa wọ̀nà yín tábà wá gbọ́ ẹ rí pé òun ló máa padà wájà pé ah mo dẹ̀ wá rí kinní yìí o ah ẹ̀mí yẹn dẹ̀ sọ fún mi o nítorí pé kí ni olókun ó gbòòrò agbára tó dẹ̀ wà ní ní ní onú ajé bó ṣe wà yẹn bí Ṣàngó ṣe burú bí Ọya ṣe burú bí gbogbo àwọn òòṣà mi tán máa sọ pé àwọn oúnjẹ àwọn bẹ́ẹ̀ náà ni ajé ṣe burú kódà èmi tiẹ̀ lọ èmi lè máa sọ pé nínú gbogbo òrìṣà gan ajé ló burú jù because ẹ jẹ́ kí n take for example tí Ṣàngó Olúkòso Arígbọ́tà Ṣẹ́gun tó bá fẹ́ báyàn jà ó máa pa ẹni yẹn ni á gbé òkú ẹ̀ síta á yọ ọkùn ìbọ́ta tí Ọya bá fẹ́ báyàn jà á fi afẹ́fẹ́ gbóná afẹ́fẹ́ afẹ́fẹ́ tó le á fi báyàn jà ẹ̀ rí tí Ọ̀ṣun Ọ̀ṣun bá máa báyàn jà náà ó lè jáde níjáde omi kó báyàn jà ṣé rí ajé tí ajé bá máa bá èèyàn jà ajé ò gbọdọ̀ bá wa jà o ajé ò ní bá yín jà kò ní bá mi jà o tí ajé bá fẹ́ báyàn jà òun náà ṣe sọ pé ajé onípàṣán wẹ́rẹ́ anamọ́nàyé anàgbàlagbà ságàgà tí ajé bá bá èèyàn jà ẹjọ́ kí lèèyàn lè ṣe nínú ayé láì sówó tí ajé bá kọjú ìjà síyàn onítọ̀hún ò ní rówó náà kàkà kó máa lé kó máa ní owó ó máa máa jẹ gbèsè ni so nítorí bẹ́ẹ̀ òun la ṣe máa èmi as a person máa kọ́kọ́ ṣàlàyé fún yín pẹ̀lú owó tẹ fẹ́ gbé owó iyebíye tẹ fẹ́ fi ṣe màá sọ fún yín pé ẹ kọ́kọ́ mú báírà àti ìwé ẹ kọ gbogbo nǹkan tó jẹ́ èèwọ̀ ẹ̀ bí ajé ṣe wà yẹn ajé ò fẹ́ àgàbàǹgebè ajé ò fẹ́ kẹta ajé ò fẹ́ kí inú èèyàn kó má mọ́ sí ọmọlàkejì ajé ò fẹ́ irọ́ pípa ajé ò fẹ́ jàǹbá then àwọn kankan wà tẹ́ pé ó ń lọ sí ẹnu wa tí ajé gangan ò kí ń jẹ tó jẹ́ pé ní ọjọ́ tá a bá sọ pé a fẹ́ bọ ajé a gbọ́dọ̀ máa jẹ funfun ni ajé gbogbo wa la mọ̀ wípé ajé is pure white so gbogbo àwọn òfin yẹn àtàwọn míì nǹkan míì tó yẹ pé kò gbọdọ̀ lẹ́sẹ̀nu tó yẹ kí a kíyèsára láti máa sára fún téèyàn ò bá kíyèsára téèyàn ò bá sára fún ó ṣeé ṣe kájẹ́ kọjú ìjà síyàn tó bá gbé ajé tí ò kì í ṣọ́ríjìnà fún yàn tó bá gbé ajé tí ò ń ṣe ojúlówó fún yàn ẹ má jẹ́ ń tàn yín bá ṣe pé pé kò kì í ṣọ́ríjìnà yẹn ó sì máa tún máa báyàn jà nítorí pé símbọ̀lù ẹ̀ lèèyàn lò ṣùgbọ́n ètùtù tó yẹ kó ṣe fún tí wọ́n bá ṣe fún ó ṣeé ajé gan gba ẹ̀jẹ̀ èèyàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ajé ń gba don't be surprised pé bá tún ọ̀rọ̀ tí mo sọ ajé ń gba ẹ̀jẹ̀ yẹn fọyín sọ pé ajé kò sí nǹkan tí ajé tí ò lè fi èèyàn dánwò. gbogbo pátápátá la máa rí ajé jẹun now <clears throat> now the continuation ni mo fẹ́ ṣe yìí mo bá ọ̀rọ̀ yẹn débi wípé ẹ jẹ́ ká máa ṣàwádìí ara wa tí máa rántí dáadáa mo kọ́kọ́ sọ̀rọ̀ mo ní ká mọ ibi tí a ti máa máa ṣe ajé mo dẹ̀ tún ní ẹ jẹ́ ká ṣe àwárí ara wa dáadáa ká tó máa ká tó ká máa lọ gbé nǹkan tí kì í ṣe tiwa sí inú ilé nǹkan tí mo mean mo tún wá ok mo tún wá tẹ̀síwájú mo ní ajé burú pé bí gbogbo àwọn òrìṣà yòókù ṣe burú mo ní kódà ajé gan gba ẹ̀jẹ̀ èèyàn ajé agbẹ̀jẹ̀ èèyàn tí èèyàn bá gbé ṣe ajé gbé tàbí tí èèyàn bá ṣe ajé gbà tàbí tí èèyàn bá ṣe ajé lò ẹ̀jẹ̀ ayọ̀ àgbẹ̀ gbogbo nǹkan àdè kò ní lọ bó ṣe yẹ kó lọ fún ènìyàn alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ ṣe ajé ẹ jẹ́ ká mọ bí ta ti máa ṣe ajé ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká ṣe àwárí ara wa dáadáa ẹ wọ́n sọ wípé olókun ni mí ǹjẹ́ ìwọ gangan fúnra rẹ ǹjẹ́ orí ipò oríra ẹ etí òkun experience wo lo ní tó o fi lè jáde sí àpélé òtítọ́ àti lódodo wọ́n ṣe pè mí lọ́mọ olókun mo ríra mi nínú òkun lóòótọ́ wọ́n sọ wípé mo ní ajé ǹjẹ́ o ti ní experience ẹ̀ pé truly ajé wà lára mi ẹ jẹ́ ká máa ṣe àwárí dáadáa ká bi ifá léèrè ká dẹ̀ béèrè dáadáa kéèyàn tó lọ jálu òrìṣà tí kì í ṣe tìyàn torí wípé tíyàn bá gbé òrìṣà tí kò bá ṣe tìyàn sílé ó máa kọjú ìjà síyàn àwọn èèyàn ń pè mí láti bíi two weeks ago pé ẹlòmíà ní ẹ òun ṣáájé ìgbà tóun ṣe òun òrójútu ayé ara òun báwo ló ṣe ṣáájé fún yín wọ́n lè ní ẹ àwọn wà ní Sokoto wọ́n wá báwọn ṣe ní Kàfàǹṣà ìgbà tó dẹ̀ ṣe tán wọ́n kọ̀ pé káwọn wá gbé ajé ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀ ó ní ìgbà tí yọ kéèyàn dúró ti ajé tẹ́ bá fẹ́ ṣe orò ajé normal orò ajé at least ó pẹ́ ju ọjọ́ lèèyàn gbọ́dọ̀ fi wà pẹ̀lú ajé tí wọ́n máa ṣe orò tó tọ́ àti tó yẹ fún ènìyàn fún ajé ó ní àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe tí ẹ bá wá sí níbẹ̀ tán bá ṣe ajé lẹ́yìn yín báwo ló ti fẹ́ ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ kò ń ṣe kò lè ṣiṣẹ́ àbí kò tẹ̀ wá pé òṣàyàn kò tẹ̀ wá ń ẹlòmíín wà kó máa bọ ajé lásán kó máa bá bọ́ lásán ló wà fún kò ń ṣe gbogbo èèyàn ló lè gbé ajé sílé ló lè ṣe ajé fún òrìṣà ni òrìṣà ni ajé kò ń ṣe wípé bóyá èèyàn kan gbé sílẹ̀ tó ń pọ owó jáde fún yàn tí ò bá kí ń ṣe òrìṣà tèèyàn téèyàn bá gbé sínú ilé èèyàn máa kàn dín nínú iyọ̀ òun ló fi yẹ ká wà careful tá a bá fẹ́ ṣe ajé ẹ wọ́n gbé ajé sílẹ̀ mi náà fẹ́ ṣe ẹlòmíì mo ní èèyàn kan tó jẹ́ pé ó lọ ra àwo nítorí ìlara òun náà lọ ra ajé olókun gbogbo ó dà sínú kàkà kó dẹ̀ lára ewé àgbẹ̀ ṣe ló lè sí kódà mi ò rírú ẹ̀ rí o níṣe ni gbogbo gbèsè ayé onítọ̀hún bàjẹ́ pátápátá lójú mi báyìí ni mo fi olókun mo fi búra ní tó ṣojú mi ni ọ̀rọ̀ ẹ̀ wá dojúrú débi pé kódà èmi gan bẹ̀rù ajé èrò ajé bà mí pé yéè ṣé pé ìwọ òṣà yìí ò burú tó yìí so ẹ jẹ́ kí á kíyè sára nípa rírọ̀ mọ́ òòṣà tí kì í bá ṣe tiwa tí wọ́n bá sọ fún wa pé ó dáa a consultation fún yín òrìṣà tá a bá lóye rè ìrìn àjò tó yẹ kẹrin rè àwọn òòṣà yẹn ló yẹ ká tọ̀ lọ ká béèrè ìrìn àjò sí ó dáa báyìí ni ká ṣe ṣe báwo la ṣe máa ṣe àwọn ọjà yẹn la máa máa bo kì í ṣe wípé à nísìnyí kò possible fún mi mo ṣe sọ pé mò ń ṣe ajé yìí kí n wá gbàdé ọ̀ṣun lọ mi ìmọ̀ kankan nípa ọ̀ṣun mo ti sọ́ọ́rí mi ìmọ̀ kankan nípa ọ̀ṣun mi ìmọ̀ bóyá story tí mò ń kà mi ní vibes ẹ̀ always all the time tí n bá ríra mi ìsàlẹ̀ òkun ni mo máa ń bára mi mo dẹ̀ máa ń rí ìyá kan tó máa ń yọjú sí mi nígbà yẹn fún máa di irun pẹ̀lú owó ẹyọ ọlọ́sẹ́yìn ó pera ẹ̀ ní ajé fún mi àwọn máa ń visit mi nínú ilé wọn pé experience yẹn ṣe pé ó clear bẹ́ẹ̀ yẹn ẹlòmíì lè máa wá ní experience tó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ olókun náà gbogbo èèyàn tó bá jẹ́ ọmọ olókun tó ń rí rẹ nínú òkun tó ń rí tó ń rí gbogbo àmì pé bóyá òun fò lójú ìran òun fò lójú àlá tó bá ti sùn òun fò lójú àlà òun bá rẹ létí òkun ni òun bá rẹ nínú omi ni wàá rí pé inú omi ńlá gbaragba ló bu omi ló ti bọ̀ sálẹ̀ lọ àbí pé ẹ orí ejò ejò ńláńlá friendly snakes wọ́n ń ṣèjò tó fẹ́ bùyàn jẹ́ o tẹ́rí ejò lójú àlà ẹ ti mọ̀ pé yes ọmọ olókun lélẹ̀ so a dẹ̀ ń ṣe mistake a lot of mistakes pẹ̀lú àwọn òòṣà yìí ẹlòmíì àgbé ọ̀ṣun fún á fi ọ̀ṣun wé olókun ẹlòmíì kó ka post ẹnìkan lórí Instagram tó ń sọ pé nínú gbogbo bodies of water ọ̀ṣun ni the highest tó jẹ́ pé àdé ń fi etí wa gbọ́ pé olókun làgbà omi ṣé rí mistake jẹ́ pé àwọn èèyàn náà ń confuse àwọn èèyàn báwo ló ṣe máa láyé mi ẹ tó máa sọ wípé nínú bodies of water Ọ̀ṣun is the highest ó wá gbé e ló wá gbé e lókun lọ sí bóyá bíi number four tó yẹ pé irú ara àwọn confucianist tá à ń sọ nìyẹn they know nothing ṣùgbọ́n èmi ò mọ̀ bóyá tó ní tó fẹ́ jẹ ni àbí kó lè dùn àbí kó lè sọ̀rọ̀ pé àwọn èèyàn lè sọ pé ọ̀rọ̀ wọn dùn wọn á máa mú irọ́ wọn á máa pa fún àwọn ènìyàn àìmọye èèyàn tó yẹ pé àwọn èèyàn tó ń wá bẹ́ẹ̀ mi lómi wọ́n ti ṣẹ́ olókun fún un ìgbà tá a bá máa wo ẹni tó ṣe olókun gan fún un gan they are nowhere to be found kọ́lọ́hún kó dáríjì mi kọ́lọ́kun dáríjì mi kó má jẹ́ kí wọ́n rí ìbínú olókun torí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé irọ́ náà ń pa wọ́n á fi olókun wọ́n á fi parọ́ wọ́n á fi ajé wọ́n á fi parọ́ tẹ́ bá wá gbé e fún àwọn ẹni ẹlẹ́ni tó ń gbé lọ lé wọn wá ní rí positive result tó yẹ kí wọ́n rí ẹ jẹ́ ká kíyèsí ara wa gangan tá à ń jáde káàkiri tá à ń lọ ń wá ẹ wípé a fẹ́ ṣe ajé a fẹ́ ṣe olókun ẹ jẹ́ ká kíyèsí ara ẹ jẹ́ ká take note of gbogbo point tí mo ti rẹ kalẹ̀ fún wa yìí ǹjẹ́ ọmọ alájẹ ni ẹ lòtítọ́ àti lódodo ǹjẹ́ o ní àpẹẹrẹ tó fi lè mọ̀ pé ọmọ alájẹ ni ẹ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ó bá wá jẹ́ pé ó bá wá gbé ajé fún ẹ tí ò bá wá ṣiṣẹ́ á jẹ́ wípé ejò ti lọ́wọ́ nínú abilẹ̀ ntàsí ajé kì í ṣe òrìṣà téèyàn ń gbé dání tó ń regret so elédùnmarè á ràn wá lọ́wọ́ o àwọn ọ̀rọ̀ tí mo ní tí mo fẹ́ bá wa sọ náà nìyẹn ẹ à kọ́lọ̀ jẹ́ kó jẹ́ kí ẹ kí n mọ̀ mọ́ wí ẹ̀yin náà tẹ̀lé ń gbọ́ mi kọ́lọ̀ jẹ́ kẹ́ mọ̀ mọ́ gbọ́ ká má ṣì bí ká má ṣì sọ ajé olókun á kẹ́ wa ẹ olókun á bù sókè á bù sí wa lápò ọkàn wa balẹ̀ inú wa dùn gbogbo ọmọ olókun pátápátá mo kí yín o ẹ òkun á gbè o àṣẹ o.